ọ̀rọ̀ kan jáde o ọ̀rọ̀ lásán ni kò ní fọ́nrán nú ohun lásán náà ni wọ́n fi ránṣẹ́ àmọ́ kí lohun tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ tá a gbọ́ kí ni wọ́n ló ń ṣẹlẹ̀ mo fẹ́ ká tún gbọ́ yìí ká tún jọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni nítorí pé ohun tó délẹ̀ yìí ọ̀rọ̀ ń yabọ̀ ni o kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan ẹ jájọ lọ́gbọ̀ tá a bá padà ńkọ́ ká tẹ̀síwájú o lórí ètò tòní. kú bójú ọjọ́ ṣe rí ẹ̀dẹ̀ kú oṣù tuntun. ayẹ̀ tèmi ti yín kò ní yẹn lẹ̀ láṣẹ ọlọ́run ọba mi aláwùrábí new update. ẹ dákun mo bẹ̀ gbogbo ilé ẹ má dọ́ọ̀lù ara yẹn má dẹ̀ gọra yín o torí yorùbá náà ló tún ń gbá yorùbá lásìkò tàwa yìí kí náà dẹ̀ fi ń gbá yorùbá báyìí lórí bá a ṣe kóra jọ sórí ìkànnì lóríṣiríṣi lóríṣiríṣi ẹ dákun ẹ fọwọ́dù mẹ́sẹ̀gì tí mo send wọlé yìí ẹni yìí ṣẹ̀ṣẹ̀ pè mí tán nísìn nísìn nísìn nísìn ni o tẹ́ ẹ bá wo aago yẹn ẹ rí i pé four after three ní kọ́ọ̀lù ẹ wọlé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ló ní àwọn ọmọ Yorùbá ó ṣàdárúkọ gúrùpù tí ó wà ní ìlànà kìnìkan kìnìkan bọ́n n tó wá ń sọ ń bẹ̀ ni pé ìpàdé kan wà ṣé a ti gbọ́ pa sẹ́mínà tó fẹ́ ṣe àti ìpàdé tó fẹ́ ṣe lọ́wọ́lọ́wọ́ pé ìrọ̀lẹ́ náà fẹ́ ṣe ìpàdé yẹn ní nǹkan bí aago mẹ́fà ìrọ̀lẹ́ so tó bá ti wá pè orú ẹni a máa sọ pé ẹ ẹ lọ wo whatsapp number ni pé nọ́mbà yẹn la fi ṣe ìpàdé yẹn meanwhile lákọlẹ̀ mi gan wà bí ìbọn bó ṣe wá pe nọ́mbà ó ní kí n pe nọ́mbà yẹn fáwọn pé à nọ́mbà ni mo rí lórí text message àmọ́ ní mi ò rí nọ́mbà kankan ó ní àkínlọ́wọ́ ó tún resend nọ́mbà yẹn ẹ̀rín pé méjì ló sẹ̀ǹdì nọ́mbà yẹn ó wá ní kí n pe nọ́mbà yẹn fáwọn tó olódùmarè adánimálè gbàgbé ọba mi àjàgùnmàlólúwò di ọ̀run ọba tó mọyún ìgbínú kára wọn ó jẹ́ kí n mọ̀ pé àwọn atiláwí ni ó wá ní kí n pe nọ́mbà wọn mo wá ní mo ní two zero four four one nine ìṣe ló fi èpèlè èmi náà bá fi èpèlè fún so àwọn scam wọ́n ti wà lórí kànrìn lóríṣiríṣi tó fi ń gbáyàn ká ní mo pe nọ́mbà yẹn fún ẹ má jẹ́ ń tàn yín o gbogbo owó tó bá ń bẹ nínú àkáǹtì yín pátápátá gbogbo owó yẹn ló máa kó lọ o mo bẹ̀ yín lórúkọ títóbi ọlọ́run bí ẹnikẹ́ni bá pè yín pé ìjẹ́ ẹgbọ́n pé wọ́n fẹ́ ṣe ìpàdé kan lórí yorùbá nation ìjẹ́ ẹgbọ́n pé wọ́n fẹ́ ṣe mítìnì kan lórí yorùbá nation ẹ dákun ẹ gbèrú wọn ṣe pè ní o ẹni bí ni wọ́n o àti láwí ni wọ́n o èmi àti yín ànílùgbàdì ayé o láṣẹ ọlọ́run ọba mi aláwùrábí ntó bá ti lè mú tó bá ti ní kẹ́ pé nọ́mbà yẹn tẹ́ ẹ bá ti lè pe nọ́mbà yẹn pé gbogbo owó tó wà ní àkáǹtì mi ò fẹ́ mọ iye tó wà mẹ́ gbogbo ẹ̀ náà máa wipe away ẹni tó dẹ̀ ń ṣiṣẹ́ yìí ọmọ Yorùbá nítorí Yorùbá ẹnu ẹ̀ dán mọ́ránmọ́rán báyìí Yorùbá ẹnu ẹ̀ dángájíá ẹ̀ dákun gbogbo gúrùpù tí ẹ bá wà orí ìkànnì tí ẹ bá wà ẹ fi ránṣẹ́ sí orí ìkànnì kankan tí wọ́n bá ti lè pè é pé ṣé ẹran ti ẹ mọ̀ pé sẹ́mínà wà nírọ̀lẹ́ aago mẹ́ta ẹ̀ ní ọ̀kan ní ọ̀la ẹ jẹ́ kó yé wọn pé ẹ mọ̀ nǹkan kan nípa ẹ̀ ọ̀kẹ́ block orú ẹni bẹ́ẹ̀ four one nine ni wọ́n o ẹ dákun torí ọlọ́run mo bẹ̀yìn lórúkọ lódùmarè ọba àdàgùnmàlẹ̀ olúwòde ọ̀run mo folúbíkí tó jáwé mo fi bẹ̀yìn mo fi ọ̀sán ìbíkí tó kọ́kọ́ wẹgbò mo fi bẹ̀yìn mo fi Ọ̀rúnmìlà bàbá àgbọ̀n mi règún mo fi bẹ̀yìn ẹ mo fi ọ̀ràn mi yàn mo fi bẹ̀yìn ẹ má bọ́ sọ́wọ́ o scam ni wọ́n o ó máa dá ó dárúkọ ó ní àwọn Abíọ́dún kinní kan ó lè jẹ́ orúkọ mi ló tún máa lò fún ẹlòmíì ṣùgbọ́n nọ́mbà tó ń sẹ́ǹdì lélẹ́yìí sí àwọn ènìyàn wọ́n ti ń bá mi pò láti bí oṣù kan ṣùgbọ́n mi ò fall victim sí wọn lọ́wọ́ èní ìlẹ́ni yìí pè mí ẹ̀rí aago tí mo send message tó send sí mi tó bá ti lè ní àwọn send message kan bí whatsapp pé kí n lọ wò ó kẹ lọ wò ó kẹ send àwọn nọ́mbà tó wà mí náà máa fi hard yín tẹ́ fi wọlé sínú meeting yẹn ẹ dákun ẹ má ṣe o scam ni wọ́n o mo sọ tèmi o ẹ káàbọ̀ padà o ọ̀rọ̀ díẹ̀ la sọ fọ́mọlúwàbí tó bá dénú ẹ̀ wọ́n níṣe ló máa ń dodidi ìgbọràn ó sàn jẹ bọlọ o ìfetísílẹ̀ sì sàn ju ọ̀rá àgbò lọ bá a bá sinra wa nígbẹ́rẹ́ pàkọ́ ẹ jẹ́ máa gbọ́ ká máa dátọ́ ara wa mìíràn.